káàbọ̀ padà látọjú ọjà ìkànnì lágẹlú rẹ̀ lágẹlú ninety six point seven fm òkè gajòkè ilé-ìfún nílẹ̀ ìbàdàn jẹ́ ká lè tòrò yín eré ìdátòdù gbẹgbẹ nǹkan síbẹ̀ yín bá sẹ̀dá pọ̀ mọ́wọ́ ilé òwà life and direct ibi káàkiri àgbáńlá ayé ẹ lọ kàní bandọ̀rẹ́ facebook ti ìkànnì ti lágẹlú ninety six point seven fm àbí nà sí ẹ̀ ti mọ̀ pé máa mú èèyàn méjì nínú àwọn tó bá ṣe àìdáadáa tó náà kópa lọ́sìkágbá àṣekágbá àti èwo ni the ultimate fan football quiz the ultimate fan football quiz ẹ mọ̀ gọ̀ra yín o àwọn tí wọ́n ń mọ́nítọ̀ ń mọ́nítọ̀ lójoojúmọ́ o wọ́n dẹ̀ ń kọ́ bí ẹ ṣe ń ṣe àìhẹ́lẹ̀ ó yá pápápá láti bẹ̀ àjọ efe lólédè Brazil wọ́n ti fi ìwé sọwọ́ o wọ́n yẹ sọwọ́ sí àwọn ẹgbẹ́ ọlù lókè òkun yìí pé ẹ wò ó ẹ má fa kinní kan o. ẹ má fi ẹ má fi orí ejò pàápàá bẹ́ẹ̀ bá tiẹ̀ tí wọ́n fẹ́ forí ejò ọmú ẹ má jẹ́ ọjẹ́ tọ́ka o ẹ má fi orí ọ̀ka ọmú nípa pé ẹni ẹ̀ ní yọ̀ǹda àwọn agbábọ́ọ̀lù àwọn láti wá gbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè tàwọn ẹ wò ó ẹ tẹ́tí inú yín bẹ̀lẹ̀ jẹ́ àwọn efi àwọn agbábọ́ọ̀lù tàwọn àwọn efi báyàn ṣeré o pàápàá jùlọ torí pé bí wọn ò bá dá látòlédè wọn ẹ ní sọ pé rà wọn o wọ́n kọ lẹ́tà gẹ̀gẹ̀rẹ̀ báyìí wọ́n kọ sí ikọ̀ Manchester United Manchester City ikọ̀ Liverpool ikọ̀ Chelsea Leeds United Everton náà gbẹ̀yìn o lára àwọn tí wèé tẹ̀ lọ́wọ́ nù oígbẹ́ wo ẹ má borí ọ̀gá ọmú o a ní tèkè èyí sì fún yín o torí pé ìfigagbága mẹ́ta òní orílẹ̀-èdè Brazil ní international break yìí o wọ́n kojú orílẹ̀ Chile Argentina àti Peru ṣé ń gbà tí Argentina ti lanẹ Messi bá wá dé ṣe àwọn agbábọ́ọ̀lù tàwọn ríbarìbá sọ́tún sósì káwọn máa sọ igbe ẹyin ilẹ̀ gẹ̀ẹ́sì ni òrìlísì àwọn agbábọ́ọ̀lù wa o ẹnu wo làwọn èso ẹ wò ó ẹ má forí ọ̀gá ọmú àti fẹjọ́ yín sun àjọ fífà o ẹ sì mọ̀ yí pé àwọn èétèkè ẹ̀ ìsìgbẹ̀ láwọn agbábọ́ọ̀lù wa orílẹ̀-èdè Brazil ní jó di mímọ̀ bẹ́ẹ̀ pàápàá ìdúnadúrà ti ń lọ RB Leipzig wọ́n ti gbà láti san fifteen million euro tó ṣeé ṣe kó pa júdé sí twenty million euro fi kọ́ Barcelona o lórí Eli elias moriba elias moriba yìí ṣe é rántí pé ikọ̀ tottenham ọ̀n lọ́fẹ̀ẹ́ kínní ọ̀n lójú dáadáa látètè kọ́sẹ́ ní ikọ̀ barcelona ti ní pọ́n ọba ta ọmọ yìí lẹ́yìn ìgbà tó kọ̀ láti fẹsẹ̀ rẹ̀ lójú kò lè less than fifteen million euro ṣùgbọ́n ikọ̀ rb leipzig ń gbà wọ́n wá yẹn bá kó six million euro kan báyìí tẹ́kù jẹ létí wọ́n bá kó dání wá fún ikọ̀ barca barca ní kí tiẹ̀ gẹ̀ mọ́ ṣé ń gbà tíyà tiẹ̀ wá ń jẹ àwọn lọ́wọ́ yìí ó yẹ kẹ́yìn ó tún dákun ni torí pọ́n ti aláwọn nílò owó lẹ́ à ń fi lọ̀kulọ̀ lọ́ọ́ lọ àwọn. ó gbé àwọn kọ́mọ̀ ó kúkú lọ ládé wọn lọ́fẹ̀ẹ́ sáà tí ń bọ̀. fi kàn wá gba six million euro àwọn. Ah, ọmọ ṣe o àwọn ni six million euro ní ọ̀wà àjọ lójú báyìí ọ̀dà kò burú bíyà ńlá bá gbéni sọ́lẹ̀ kéékèèké ọmọ gorí ẹni ni lẹ́yìn ọ̀rẹ́ ìníkọ tọ́tínà ń bá wá ń tiẹn àwọn lè san twenty million euro ọ̀rọ̀ yìí ní ikọ̀ rblfc gbígbọ́n náà bá padà wá gbọ́dà náà àwa náà ti rèé wọ́wọ́ kún o àá san fifteen million euro lọ́jọ́ iwájú yóò di twenty million euro ṣùgbọ́n nítorí pé ọmọ yìí gẹ́gẹ́ Ilas Moriba yìí ó prefer RB Leipzig torí pé wọn ò kópa nínú UEFA Champions League ju ikọ̀ Tottenham ti ń gbá Conference League ìdí nìyẹn o tó fi dàbí ibi ọ̀rọ̀ padà wó sí nìyẹn o ikọ̀ RB Leipzig ó yá láti bẹ̀ gbàgbàgbà Barcelona dá owó awo lókun ó ń bá wọn o agbábọ́ọ̀lù tí wọ́n ṣẹ̀ gbé wọlé wọ́n tún ti fẹ́ tuta o ọmọ bẹ̀tì francis ọmọ bíi olédè brazil yẹn bó tiẹ̀ jẹ́ pé àwọn náà wọ́n nípínú ìdókòwò rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí wọ́n ti gbà báyìí láti yọ̀ǹda rẹ̀ fún ikọ̀ tottenham hotspur o twenty five million euro pẹ̀lú five million euro add-on lọ́jọ́ iwájú yóò máa lọ bíi thirty million euro wọ́n fẹ́ yọ̀ǹda rẹ̀ pátápátá Fi ikọ̀ tottenham bó tiẹ̀ jẹ́ pé ikọ̀ gunners náà gborí wá gunners lóore bá ikọ̀ bọ́sà yìí pé à ń ní Hector Bellerin táwọn fi ten million euro kún káwọn wá gbé ẹ̀ mazeroya ṣùgbọ́n ikọ̀ báṣà ni ẹ wò ó à ń ṣe swabdi pẹ̀lú agbábọ́ọ̀lù lọ́wọ́ ìyá àlè ṣe owó owó cash la nílò owó gangan la nílò báwa bá ti rí owó ọ̀rọ̀ yìí ni ikọ̀ tọ́tínà ń gbọ́ igbe à àwa lówó ńlẹ̀ cash wà ńlẹ̀ bó tiẹ̀ jẹ́ pé tọ́tínà náà kọ́kọ́ fi ṣáájì ọ̀rí à wọ́n fẹ́ fi kú dìyẹn gbé àwọn ó gbé ṣáájì ọ̀rí lẹ̀ àwọn ó fi fifteen million euro kù ṣùgbọ́n Barcelona ni ẹ wò ó ẹni tí ọba ti ní owó ẹ yọ̀ǹda àwọn lè kó gbogbo twenty five million euro lẹ̀ o Hector Bellerin plus ten million ni ṣùgbọ́n ikọ̀ Tottenham ní Serge Aurier pẹ̀lú fifteen million euro àwọn méjèèjì ń Barcelona taari wọn dànù nígbẹ̀yìn gbẹ̀yìn Tottenham ti ṣetán láti san twenty five million euro cash wọ́n dẹ̀ mọ́ wọ́n dẹ̀ tó san five million euro lọ́jọ́ iwájú ó yá láti ibẹ̀ nínú kọsẹ̀ bíà ẹ wò ó ọ̀sẹ̀ bí ajé ó yé ikọ̀ Chelsea yìí pé yẹ kò sí nǹkan tó lè dá eighty million euro padà o sixty eight million pounds yẹn bó ti ẹ̀jẹ̀ pé lọ́sẹ̀ tó kọjá wọ́n ti jọ forí okò sọdún sí forty three million pounds gbogbo àsìkò tá à ń wí àṣẹ ikọ̀ Sevilla wọ́n ń díbọ́n ni wọ́n fẹ́ kí ikọ̀ Chelsea ọ̀tá Consumer tán ọgbà tí wọ́n lè gbé ọ̀tá Consumer tán wọ́n bá ní ẹ̀yin owó ojú òní forty three million pounds tá a sọ yí pé a ti gbà yẹn orí wa ò ń gbà yẹn ni o nísìn orí àwọn ti á pé o àti pé wípé ikọ̀ lílì náà wọ́n ní pàṣẹ́ntéèjì tí wọ́n gbà lórí ọmọ yìí o fún díẹ̀ yìí sixty eight million pounds or no deal ni o ní kọ Chelsea bá ní a etí àti á sọ̀rọ̀ àná di bá mi ìkójúmọ́ tó mọ́ lọ́rọ̀ tá a ti jọ yanjú pé ẹ̀kàn ní sùúrù o ẹ̀jẹ̀ agbowó orí ti kọ Zuma o ká sì fi owó kù ká wá kó owó fún yín tá a ti jọ yanjú àti forty three million pounds ẹ̀ á ti ń ṣe báyìí ikọ̀ Sevilla ni wò ó báyìí ní í ṣe nǹkan mi kò yí padà o bí ọ̀bá ti tẹ́ yín lọ́rùn kì í ṣe dandan wọ̀ fún ìtẹ́lọ́rùn o ní wọ́tà wà yìí ikọ̀ ti Chelsea ò tí ìmọ̀dó tí wọ́n dọ̀ ńlá ṣùgbọ́n àná tí ń wò gbé ẹ wò ẹ jẹ́ àyọ̀ǹda rẹ̀ akúkú ní chaloba àní àwọn agbọ́wọ́ ẹ̀yìn tó pọ̀ dáadáa kìí ṣe pa àní rárá ọkọ̀ jẹ́ pé quality là ń lé ni bí ọba ti áwọ̀ mọ́ níbi ẹnu ọjọ́ kù sí ẹmọ̀ pálẹ̀ èní náà ni ìdúnadúrà ọ̀tẹ̀nubù ó yá gbàgbàgbà ìfigagbága láàrin Atletico àti Villarreal ẹgbẹ́ ti ilẹ̀ ilẹ̀ orílẹ̀-èdè Spain La Liga wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí torí pé wàhálà bẹ́lẹ̀ ṣé gbàgbé ìfigagbága tí mo sọ fún yín lánàá Atletico Madrid àti Villarreal eléyìí tí ikọ̀ Atletico tó mi àwọn ní last second ninety fifth minute kó ọ̀hún gan ọlọ́wọ́ kan ayé nú torí pé ó ń gò ní o eléyìí tí ọmọ bíbí orílẹ̀-èdè Algeria Isamandi tó forí gbé wọlé ó jẹ̀jẹ̀ gbé látọ̀nà jíjì ló ti forí sẹ́ẹ̀tì ẹ̀ fún asọ́lé rẹ̀ gẹ́gẹ́ bí bá pa bí kinní ọ̀hún ṣe wọlé kò yí ẹnikẹ́ni bọ́ọ̀dì o tó yẹ pé àwọn èèyàn sì wá ń wò pé sí èsè match fixing lélẹ́yìí torí pé last seconds ni tí ìfigagbága ọ̀hún fi sí kú sí tútù ẹ rè é wò lórí ìkànnì naija sportainment youtube ẹ lọ wo highlight yẹn ẹ rí goal tí mò ń sọ̀rọ̀ ọba second goal tí mò ń sọ̀rọ̀ ọba yẹn ilé ìta fíbẹ̀ lánàá ò complete ṣùgbọ́n ó ti complete dáadáa báyìí wọ́n gbé ní gbogbo angu tó ti yẹ kí wọ́n gbé ẹ rí goal tá ń sọ̀rọ̀ ọba yẹn wípé ẹ̀sìn ọ̀lọ́wọ́ kan nú báyìí ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ìjà tó bẹ́ẹ̀ lẹ̀ o lẹ́yìn lẹ́yìn ìfigagbága yẹn tí wọ́n fẹ́ mọ̀ wọ dressing room lọ. ìjà bẹ́lẹ̀ láàrin àwọn ìgbìmọ̀ olùkọ́ni àtàwọn agbábọ́ọ̀lù kókó ń tọ́fà ìjà wọn èrò jùtú ẹ̀ báyìí o. àjọ làlígà ti bẹ̀rẹ̀ ìwádìí pé gbọ́n èwo nìjà tẹ́ tó ń bára yín jà lẹ́yìn ìfigagbága ẹ̀ ṣàlàyé o bí gbogbo ẹ̀ ṣe jẹ́ Kylian Mbappe Kylian Mbappe kò dájú pé yóò fi kọ psc ilẹ̀ mọ́ o torí pé ikọ̀ Real Madrid ni àwọn ò lè wá para àwọn o torí pé owó eléyìí tó ti piyamọ́ o lọ bí one hundred and fifty four million pounds bí ikọ̀ PSG ọ̀bá ti gbà á ẹ kí wọ́n pàtì o ikọ̀ PSG sì ní ẹ wò èsì àwọn ilẹ̀ ń bá ẹ mú ọ́fà mi ìwà kọjẹ́ third bid méjèèjì tẹ́ ẹ ti gbé wá síwájú òun ẹ kò sọ̀rọ̀ ńbẹ̀ ṣùgbọ́n wọ́n ní ikọ̀ Madrid gbé one seventy two million pounds wá ikọ̀ Paris Saint-Germain irọ́ tó jìnnà sóòótọ́ ni o ọ̀sẹ̀ tó sọ̀rọ̀ one seventy two million pounds o gbogbo díì tí Madrid sì sọ táwọn sì gbọ́ lásì one hundred and fifty four million pounds ni kò sí sì lọ bẹ́ẹ̀ hàn fún díẹ̀ yìí kò dájú pé Kylian Mbappe ọ lọ o níbi tọ́jọ́ kù sí Eduardo Camavinga yọ tọwọ́ bọ̀ bí àdéhùn pẹ̀lú Real ó ti ṣe mẹ́díkà mọ́jì àgbò òsì ń bẹ̀ twenty seven million pounds àtàjọ àti àfikún àti gbogbo rẹ̀ pẹ̀lú adan twenty seven million pounds lọ́jọ́ o ikọ̀ rẹ́ǹsì wọn gọ́ra wọn torí pé àdéhùn ọmọ yìí wọ́n sáà ta kéde rẹ̀ kó tó di pé lẹ̀ ó sùn lé ní.